إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا وسيئات أعمالنا من يهديه الله فلا مضل له ومن يضلل فلا هادي له وأشهد أن لا إله إلا الله وحده لا شريك له وأشهد أن محمدا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير العدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد إخوتي وأخواتي في الله السلام عليكم ورحمة الله وبركاته إن شاء الله أتما تسوج نريد لك ولتن بلوغ المرام تجي الحافظ بن حجر العسقلاني وعن أنس بن مالك رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم احتجم وصلى ولم يتوضأ أخرجه الدار قطني ولينه التي أبا أنس وما مالك كي يلوم يا مسلم ó ní anábì muhammad sallallahu alayhi wa sallam ihtajama ó dégò ihtajama ó dégò òun náà ni tí a mọ̀ sí alhijama hijama òun ni kí gba ẹ̀jẹ̀ tí ó da kú lára yẹn àwa náà ti máa àwọn tí wọ́n máa ń ṣe ọ̀nà tó fi gbà ṣe eléyìí làwọn olóyìnbó ń pè ní copying ẹlòmíì ó lè jẹ́ pé orí ni ó ti ṣe ìjámọ̀ fún ẹlòmíì ó lè jẹ́ ibi ẹ̀yìn ọrùn ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ ṣùgbọ́n tó ń torí ẹ̀ ṣe omi láti gba ẹ̀jẹ̀ tí ó da láti lè gbà á kúrò lára so that ara ó lè ní àlàáfíà. Mm -hmm eléyìí tí wọ́n torí ẹ̀ ṣe Islam ó encourage wa ká ṣe anabuwa Muhammad sallallahu alayhi wa sallam oní Jibril alayhi salatu wa salam a máa sọ fún òun pé mur ummataka bil hijama pa àwọn ọjọ́ rẹ̀ láṣẹ kí wọ́n ṣe hijama so ó túmọ̀ sí pé alhijama ìmàdégò tí àwọn olóyìnbó ń pè ní copy nǹkan tí ó ní àǹfààní ni ṣùgbọ́n fún ẹni tí ó bá máa ṣe orí àmọ́yé àwọn èèyàn tí wọ́n mọ̀ ń pa rẹ̀ tí wọ́n ń ṣe eléyìí ó tún lè lead sí nǹkan míì ṣùgbọ́n topic of discussion gangan kọ́ lélẹ́yìí òun ni pé tí n bá ṣe ìjámà tán àbí wọ́n ló ṣe é tán ó dẹ̀ lálùwàlá kó tó ṣe é tẹ́lẹ̀ ṣé àlùwàlá yẹn ṣì remain àbútí bàjẹ́ so eléyìí ni àfáàfi sọ fún wa wípé wọ́n ní anábíwá muhammad sallallahu alayhi wa sallam ihtajama ó ṣe ìjámà wa salla walam yatawadda ó dẹ̀ kírun pẹ̀lú àlùwàlá tó ní ṣíwájú kó tó ṣe ìhìjáàmà walam yatawadda kó tún àlùwàlá mi ṣe ibn hajar al-asqalani wọ́n ní akhrajahu ad-daraqutni daraqutni ó gba hadithi wa wala yanahu ó dẹ̀ sọ pé hadithi ó lẹ́ni ó túmọ̀ sí wípé a ní ti ẹ̀rí mi láti lè sọ pé ẹni tí ó bá ṣe hijama tó lálùwàlá tẹ́lẹ̀ kò bà àlùwàlá rẹ̀ jẹ́ tí hadithi eléyìí bá jẹ́ hadithi tí ó lè tá a bá gbàgbé lára àwọn kan tá a ti sọ fún wa tẹ́lẹ̀ òun ni wípé ẹ̀jẹ̀ ní ọ̀dọ̀ ọ̀gọ̀rọ̀ àwọn àfẹ́sùn in fact àwọn míì kóòtù ìṣùmọ́ òlé lórí gẹ́gẹ́ bí n ta sọ fún wa bó tiẹ̀ jẹ́ pé a rí khasatan nínú àwọn al-mutaakhirun àwọn tán gbà wípé ẹ̀jẹ̀ ò kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n lọ́dọ̀ àwọn al-mutaqaddimun àwọn afá àṣáájú so wọ́n gbà wípé kí ni ẹ̀jẹ̀ ẹ̀gbin ni ẹ̀jẹ̀ ẹ̀gbin ni sòun náà ni tí a mọ̀ sí àdámú àlùmọ́sọ̀ ẹ̀jẹ̀ tí ó sàn tó jáde ní ara bóyá ara èèyàn ni àbí ara ẹranko so ẹ̀jẹ̀ yìí ẹ̀gbin ni so tá a bá àwọn nǹkan tí a ṣàlàyé wa nígbà tí à ń tìrìtì ọ̀rọ̀ yìí ṣùgbọ́n àwọn tí wọ́n gbà pé kò kì í ṣe ẹ̀gbin lára àwọn nǹkan tí wọ́n mú wá òun náà ni àwọn àfáà bíi sàábé tó ṣe wípé ó ń kírun tí èèyàn kan ta lọ́fà tí ọfà yẹn tó wu ara ẹ̀ ṣùgbọ́n sàábé yìí ó fọ ọfà yẹn yọ ó dẹ̀ ṣì kọ̀ntínú rẹ̀ so definitely ẹ̀jẹ̀ ń jáde ní ara rẹ̀ kò tó wáyé pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni. So, tó yẹ pé ẹ̀jẹ̀ gbin ni ó yẹ kí sàárù yẹn stọ́ọ̀pù kí ni irun yẹn ayébẹ̀kọ́ sùnwọ́n lù yẹn gẹ́gẹ́ bí ẹ̀rí lára ẹ̀ náà ni ìṣe abdullahi bin mas'ud radiyallahu anhu tani ó du ẹran fatala tọ́ka bidamihi wa farsihi ara ẹ̀ dẹ́ stéèlì pẹ̀lú ẹ̀jẹ̀ ẹran yẹn àti ìgbẹ̀ràn yẹn so eléyìí náà wọ́n ní ká ní wípé ẹ̀gbin ni so ó yẹ kí ó bọ́ aṣọ yẹn ni lára rẹ̀ òun náà ni gbólóhùn alhassan albasri rahimahullahu ta'ala ipe mazala almuslimuna yusalluna fi jirahatihim àwọn mùsùlùmí fún àyẹ̀wò ọ̀bùlẹ́ni tó ṣe wípé tán bá ní ọgbẹ́ lára wọn a máa kírun pẹ̀lú ọgbẹ́ wọn láti tí ẹ̀jẹ̀ ń jáde ń bẹ̀. sọ àwọn àsáàrù báyìí àbí títí Abdullahi bin Umar tán ní pímpùsì tó tóbi díẹ̀ wà lójú ẹ̀ so ó bọ́ọ̀sì ẹ̀ tòtò yìí pé ọyún àti bí ẹ̀jẹ̀ tó jáde ń bẹ̀ ó fọ ọ̀rá báyìí ó túmọ̀ sí pé kí ni kò ṣe ẹ̀gbẹ́ ṣùgbọ́n gbogbo àwọn eléyìí òun ni àwọn ọ̀gọ̀rọ̀ àwọn afẹ́sùn ta ní wọ́n ní ẹ̀jẹ̀ ẹ̀gbin ni gbogbo ẹ̀ náà ní response to ẹ̀jẹ̀ tí wọ́n pè ní ẹ̀gbin kúrò ní ẹ̀gbin ẹ̀gbin náà ni ṣùgbọ́n bò lẹni tí ẹ̀jẹ̀ yẹn ń bẹ lára ẹ̀ bó o ó ṣe relate pẹ̀lú ẹ ẹni tó ṣe pé ẹ̀jẹ̀ ń bẹ lára ẹ̀ ìṣíjà tó ṣe pé ẹ̀jẹ̀ tó ń bẹ lára ẹ̀ yẹ tó ṣe pé yẹṣùkù tàhárùzù àǹhù tó ṣe pé kò lè avoid ni ẹni tó ṣe pé wọ́n gún ní nǹkan nísìn àbí ó ní egbò kan lára tẹ́jẹ̀ ń yọ ń bẹ̀ tàbá sọ pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni bóò ni ẹni yẹn bóò ló ṣe fẹ́ ṣe àwọn iṣẹ́ ìbára torí pé kò sí wọ́n ibẹ́ stọ́ọ̀pù ẹ̀jẹ̀ yẹn ó sì mọ̀ wá díẹ̀díẹ̀ kódà kó ṣe pé kó fi nǹkan lé ojú ẹ̀yìn ẹ̀dẹ̀ ó sì mọ wá díẹ̀díẹ̀ sọ̀rọ̀ eléyìí sì àwọn àfa ọ̀gọ̀rọ̀ àwọn àfa wọn á ní kò sọ pé kò túmọ̀ sí pé kí ni ẹ̀jẹ̀ ò kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n torí pé yàṣù kò tọ̀hárọ̀sù àmì ẹni ò rọ́gbọ́n dá sí ni ẹni ò rí ọgbọ́n dá sí so òun ni explanation tí wọ́n fún sàábé tí wọ́n gún àbí ọ̀rọ̀ asan basiri wọ́n dá lùsọ̀lú náà fi jiraha fihim so bakana, náà ipe abdullahi bin masoud ẹ̀jẹ̀ ta sí wọ́n pé dáàmú yẹ sírù kékeré so eléyìí pé màfúù náà nù sọdọ́bí ń ta fún wọn gbà yẹn náà ó bẹ́ta kéèyàn avoid yẹ ẹ̀jẹ̀ tó bá ta yẹn ní aṣọ mójútó kí nǹkan yẹn kó wọ́n fi kírun bẹ́ẹ̀ so àwọn tó sọ pé ẹ̀jẹ̀ ipe kó kì í ṣe ẹ̀gbin wọ́n ní àfi ẹ̀jẹ̀ haid nìkan náà ló jẹ́ gbin ẹ̀jẹ̀ haid nìkan ló jẹ́ ẹ̀gbin so àwọn yìí nìkan ni wọ́n sọ nígbà wípé ẹ̀jẹ̀ òun ṣe ẹ̀gbin lẹ́yìn ẹ̀jẹ̀ haid gbogbo ẹ̀jẹ̀ tó kù kì í ṣe ẹ̀gbin ṣùgbọ́n èyí tó tẹ̀wọ̀n wallahu alam ò ní pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni so kéèsì wípé nǹkan yashuku taharrufu anhu kò túmọ̀ sí pé ẹ̀jẹ̀ kì í ṣe ẹ̀gbin tó bá yẹ pé nǹkan tó ṣòro láti avoid ni àbí tó yẹ pé nǹkan tí kékeré ta lè fi ojú fò náà àtìyànjú ọ̀rọ̀ pé kí ni ẹ̀jẹ̀ ẹ̀gbin ni kò ń ṣẹ̀gbin ó wá ku ẹni tí ẹ̀jẹ̀ jáde lára ẹ̀ tó ní àlùwàlá masala ọ̀tọ̀ọ̀tọ̀ ni ọ̀tọ̀ ní ẹ̀jẹ̀ gangan fún rẹ̀ ṣẹ́gbìn ni àbí kò ń ṣẹ́gbìn àti yanjú àwọn tán gbà pé ẹ̀jẹ̀ ẹ̀gbin ni tí ẹ̀jẹ̀ bá jáde lára èèyàn tẹ́ni ẹ̀dẹ̀ ní àlùwàlá tẹ́lẹ̀ ṣó ba àlùwàlá rẹ̀ jẹ́ àbí kò ba àlùwàlá ẹ̀jẹ̀ tó bá ṣe pé ojú abẹ́ ló ti jáde tó bá ṣe pé ojú abẹ́ ló ti jáde eléyìí bí obìnrin tó ṣe nǹkan oṣù lápèjúwe ẹgẹ́ tí tí mo sọ so eléyìí sì ń àgbà pé obìnrin tó bá ṣe nǹkan oṣù kò lè ṣe kíni kò lè kírun àlùwàlá tó ní tẹ́lẹ̀ ó ti bàjẹ́ lọ́wọ́ kó lálùwàlá nǹkan oṣù tó jáde yẹn ó ti ṣe kíni ó ti sọ di. Uh, ẹni tí àlùwàlá tó ṣe tẹ́lẹ̀ ti bàjẹ́ ṣùgbọ́n èyí tó bá jáde ní agbègbè míì ní ara bóyá imú ló ti jáde ni ẹnu ló ti jáde ni so eléyìí èyí tí ọ̀pọ̀lọpọ̀ afọ́ ń bẹ lórí ẹ̀ òun ni pé kò ba àlùwàlá jẹ́ òun ni pé kò ṣe gíní kò ba àlùwàlá jẹ́ ṣé ọ̀rọ̀ mi yé àwọn míì ní àfi tó bá pọ̀ gan lókù tó bá pọ̀ tẹ́pẹ́jẹ́ tó jáde ó pọ̀ nǹkan lókù so irú ẹni tó wá ṣe ìjáàmà nísìn sọ̀rọ̀ míà ní kí ni ó ba àlò àlàjẹ́ torí pé ẹ̀jẹ̀ tí máa jáde láre èèyàn tó bá ṣe ìjáàmà pọ̀ díẹ̀ àmẹ́rẹ̀ sọ pé náà kò ṣùgbàlò àlàjẹ́ náà kò bá pọ̀ ṣùgbọ́n yóò túmọ̀ sí pẹ́jọ́ kì í ṣe ẹ̀gbin o ẹ́ kò túmọ̀ sí pé kò ń ṣe ẹ̀gbin ṣùgbọ́n jíjáde ẹ̀jẹ̀ ní ara yàtọ̀ sí ojú abẹ́ bí obìnrin tó ń ṣe nǹkan oṣù so eléyìí nìkan tí wọ́n ń sọ mo rò pé ọ̀rọ̀ ìpìlẹ̀ sọtọ́wá wo hadithi tí a ń ka yìí wípé anábùwà Muhammad sallallahu alayhi wa sallam ihtajama ó dégò ó túnmọ̀ sí pé ẹ̀jẹ̀ máa jáde lára ẹni wa salla ó dẹ̀ kírun walam yatawadda kò tálù aláṣẹ ṣùgbọ́n àdífì náà lálàáfíà so wallahu alam ìjáde ẹ̀jẹ̀ ní ara wa yàtọ̀ sí ẹ̀jẹ̀ nǹkan oṣù kò bá a àlùwàlá ní tẹ́lẹ̀ jẹ bóyá ó pọ̀ gan ni ó àbókéré ṣùgbọ́n ẹ̀jẹ̀ gẹ́gẹ́ fún rẹ ẹ̀gbin ni ní ti ọ̀pọ̀lọpọ̀ àwọn afá ṣáájú tán bẹ lórí ẹ bákan náà àwọn afá àtàjẹ later scholars sọ àwọn díẹ̀ nínú àwọn afá ni wọ́n gbà pé ẹ̀gbin kì í ṣe ẹ̀gbin bíi Sheikh Al-Albani àti àwọn míì bẹ́ẹ̀ wallahu a'lam. وعن معاوية رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم العين وكاء السهي فإذا نامت العينان استطلق النفاق رواه أحمد والطبراني وزاد ومن نام فليتوضا látọ̀dọ̀ Muawiya kọlọ̀wọ̀ kí ọba ayọ́mùsù ó ní òjíṣẹ́ ọlọ́wọ̀ bá sallallahu alaihi wasallam sọ pé al'ainu ojú wíká òsáhì òun náà ni tí a fi dé àsáhì tá a fi dé fúrọ̀ wíkáwù àtàyè wíkáwù ìtumọ̀ rẹ̀ ní okùn tó fi ń de nǹkan àtàyè òun náà ni àdóbò àlàyìnà àlàyìnà ní àwòlàáyìnú wíkáwù sáyè fàyídà náà mọ̀ tí àlàyìnà ní tí ojú ti di kó sùn lọ tí o mọ̀ tó ń ṣẹlẹ̀ mọ́ ìsẹ̀tìlákọ̀lù wíkáwù okùn tí wọ́n fi dé fúrọ̀ yẹn ìstẹ́tìlákọ̀ yóò tú rọwáwò ahmad ahmad gbélé wọ tabarani àti tabarani wàzáàdà àlékún yìí wọ́n fi kún pé wà máa nàámà fọlẹ̀ tọwọ́gbà ẹni wá ti wá lọ sùn wọ́ra fọlẹ̀ tọwọ́gbà kó lọ ṣe àlùwàlá tá a bá gbàgbé lára nǹkan tá a ti sọ fún wa tẹ́lẹ̀ náà ni pé ṣé ooru bá lu àlájẹ́ àbí ò bá lu àlájẹ́ ẹnu àwọn àfókò lè lórí àwọn kan gbà pé òun ò bá lu àlájẹ́ ni àyàfi tí ooru yẹn bá rí bákan bákan bákan bákan àwọn míì lóru tó bá lu àlájẹ́ òun náà ni ooru tá a bá dùbúlẹ̀ sùn tá a bá ti dùbúlẹ̀ sùn tó epo ní ìjòkó láwà àbá sùn wọra alùwàláwo tí ì bàjẹ́ tó epo ní ìdúró láwà alùwàláwo tí ì bàjẹ́ ṣùgbọ́n tá a bá ti dùbúlẹ̀ alùwàlá ti bàjẹ́ gbóná ti rélé ibi tí wọ́n ti rí òun náà ni ọ̀rọ̀ Anas radiyallahu anhu ó ní kana ashabu rasulillahi sallallahu alayhi wa sallam yantaziruna al-isha al-akhirata àwọn sàbí ànábì wa muhammad sallallahu alaihi wa sallam wọ́n máa ń retí táwákì rùn maghrib tán wọ́n jòkó nù mọ́ṣáláṣí ìlàlùwàlá wọn yantaziruna ìṣá àkhírata lẹ́ni tó ń retí irun ìṣá yìí tọ́mání àlìṣá òun àkhíratu irun ìṣá yìí ni wọ́n gbà lérò torí pé irun maghrib gbà mí náà wọ́n á máa pè é ní kí ṣùgbọ́n náà sọ pé àlìṣá láì fi àlàáfíà tó sí i ìṣá ìgẹ́gẹ́ tá a mọ̀ nígbà lérò pẹ̀lú ẹ̀ wọ́n máa fi àkìrà tù sí wọ́n fẹ́ fi differentiate ẹ̀ láàrin àkúrò níbi kìíní magrib ó ní àwọn sàábì anábíwá muhammad sallallahu alaihi wa sallam yantaziruna al-isha al-akhirata ó ní wa tukhfi ru'usuhum ha tukhfi ru'usuhum that is wọ́n á sùn débi pé orí wọn á máa mì àti ẹ̀ máa ń tògbé tó ṣe pé ó ti kúrò lóko ń tògbé gan ó ti ń dẹ̀ ó ti pé yẹn tẹ̀ so ó ní wọ́n máa ń sùn hátà tó fi kọ́ orúkọ òṣòro débi wípé orí wọn ní yóò máa mì lọ́sẹ̀gbẹ̀ẹ́ onífúnmọ̀ ìsọ̀lú wọn wà wàlá yàtọ̀ wọ́n wọn ní tálù aláṣẹ ṣàgbó ó fi nílẹ̀ pé kí ni wọ́n máa ń jókòó àbí so bákan náà ọmọ ń fi ó túmọ̀ sí pé wọn dùbúlẹ̀ so látara bẹ̀rẹ̀ náà tí wọ́n sọ pé tó yẹ kó má dùbúlẹ̀ ayẹ pé àlùwàlá bàjẹ́ ṣùgbọ́n láyé pé jókòó ni àbórí dúró ni wọ́n ti ń tó gbé ó túmọ̀ sí pé kí ni àlùwàlá ó alimami Tirmidhi rahimahullahu ta'ala wọ́n sọ mọ̀dáìbà wọn àfà lórí ọ̀rọ̀ yìí nínú jamiu wọn ìyẹn jamiu Tirmidhi tí a mọ̀ sí sinamu Tirmidhi bẹ́ẹ̀ làwọn àfà mi náà wọ́n ṣàlàyé lórí ilé ṣùgbọ́n wọn kàn ìta ti sọ tẹ́lẹ̀ mi èyí tó wá jẹ́ kókó gan tó tẹ̀wọ̀n ju gbogbo ọ̀rọ̀ òun náà ni pété yẹn bá ti sùn wọ́ra yíwù ló tẹ̀wọ̀n jù bóyá ó jòkó ni o orí ìdúró ni o ó dùbúlẹ̀ ni o ó rọ̀gbọ̀kú ni o tó bá ti sùn wọra sọlọ́ fi jẹ́ pé hadith yìí wípé àlàáìnù ojú wíká òsáì òun lókun tó de ìdí fàyìlà námàtí àìnáni tí ojú méjèèjì bá ti sùn èsìtẹ́sì lápọ́nù wíká òsáì okùn yóò tù so nínú ẹgbà wa mi bàmá náà máa fa ìyàtọ̀wọ̀ bá ẹni tó bá sùn kó yà tún àlùwà láṣẹ so èyí tó tẹ̀wọ̀n ò ní pé oorun ó ba àlùwà lájẹ́ so ló jẹ́ pé àwọn sàábẹ́ anábíwá Muhammad sallallahu alaihi wa sallam gẹ́gẹ́ ṣe mẹ́nu hadith Safwan bin Affan ó ní àwọn máa ń fọwọ́ pa sọ́ọ̀sì àwọn àwọn máa ń fọwọ́ pa sọ́ọ̀sì àwọn ṣùgbọ́n wà láàkí min bowling ọ̀rá ìtìn ọ̀nà tó bá ṣe pé oorun nìkan àti níbi oorun tó ẹ pé jànáàbà ni àwọn máa ní láti bọ̀ wà láàkí min naomi abọ́ọ̀lìn ọ̀rá ìtìn tó ẹ pé ìkan náà mẹ́ta ni mùsùlùm ó túmọ̀ sí pé yóò kan tún á lo ṣe tó wá dẹ̀ débi kíní yóò fi ọwọ́ pa ṣèyí tó tẹ̀wọ̀n ó ní pé oorun bá àlùwàlá jẹ́ ṣùgbọ́n bí oorun wo ibi táwọn àfa tẹnu ti kù nìyẹn àwọn mélòó tí a bá sùn tó ṣe wípé tí a dùbúlẹ̀ ni àwọn míì ní oorun tá a bá sùn tó ṣe pé ó wọra ni ṣùgbọ́n èyí tí ó tẹ̀wọ̀n òun náà ni pé oorun tó bá àlùwàlá jẹ́ òun gbogbo oorun tá a bá sùn tí ó bá wọ ara kò wá jẹ́ pé a dùbúlẹ̀ ni. kò bá rẹ̀ jẹ́ pé orí ìjòkó ni tí orin yẹn ti wọ́ra so orin yẹn ba àlùwàlá jẹ́ ó ní wà á di ìzìyàdá fi ádàl hadith àlékún tó ń bẹ́ ń bi hadith yìí ẹ̀ńdà Abu Dawud ń bẹ lọ́dọ̀ Abu Dawud àlékún wo wà máa ń náà máa fàyà tàwọ́dà min hadith Ali dúnà kawlí níbi hadith Ali apart from àlékún ìtẹ́tìlákọ̀lùmíkà ọ̀fì kí lálẹ́ sinadé ní dáàfù ó ní ìkíní kejì ṣé nìyẹn ó ní weakness ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi wọ́n án àtisánà rẹ̀ bíi Sheikh Al-Albani rahimahullahu ta'ala wọlé Abi nínú sun Abi Dawud أيضا عن ابن عباس لقب عبد الله بن عباس مرفوعا تفسر عن محمد صلى الله عليه وسلم إنما الأمور alamana mọ̀tàjú ẹni tí ó tún alò aláṣẹ lẹni tí ó bá sún lẹni tó dùbúlẹ̀ òfin isnadi ìtọ́ àfún eléyìí náà weakness in them be shame yẹn ṣùgbọ́n àdìsí àná sàkàlẹ̀ kan ìyẹn bẹ nísàlẹ̀ muslim sẹ̀rùkà àti tíra àdìsí mi sèyí pé tó ní àwọn sábẹ́ anábọ̀ muhammad sallallahu alayhi wa sallam yẹn tẹ́ tó ní ìṣàlẹ̀ àkírà wọn máa retí ìrùn ìṣáì thumma yanamun wọ́n sùn hatta tukhfiqa ru'usuhum débi pé kí ni orí wọn yóò tẹ̀sẹ̀gbẹ́ kan thumma yusalluna wala yatawadda'un fún wa kírun láì tún àlọ́ aláṣẹ ṣe irú oorun wọn náà sọ wọn ni tó pé oorun tí wọn àṣekí ni tí wọn dùbúlẹ̀ fún ṣùgbọ́n gẹ́gẹ́ bí n ta sọ ẹni oorun tí ó bá ti di pé èèyàn mọ tó ń lọ mọ́ ohun tí yàn sùn wọra kò bá dùn tó pẹ́ ní àbúrò tí ó pẹ́ púpọ̀ tí yàn ṣáà sùn wọra ó ba àlọ́ àlájẹ́ so ìtumọ̀ àlàyé wìká òṣìṣàì fàìdá mẹ́tì àìná ní ìsẹ̀tìlápọ̀ fàmẹ́nàmà fàlẹ̀ tàwàbdà ìtumọ̀ ẹni pé ẹni tó sùn kò mọ tó ń ṣẹlẹ̀ mọ́ so ó sún mọ́ ó ti so nígbà tó sùn yẹn ṣùgbọ́n ká ní pé yìí ò sùn tó bá fẹ́ so ó lè mú so mọ́ra ó lè pa so mọ́ra ó lè pa iso mọ́ra gẹ́gẹ́ bí òtútà rẹ̀ mọ̀ ìgbà tí tó o bá ti jáde àlùwalá rẹ̀ jí ìbàjẹ́ náà nù bó ti jẹ́ pé kò wà báísẹ́bù pé ká máa pa á mọ́ra nìyí ní hmm? ọwọ́ viable pé ká máa pa á mára ṣùgbọ́n tó bá pa á mára tí tó jáde kò jáde náà nù ṣùgbọ́n ẹni tó sùn bóòlù ṣùgbọ́n pa sún mọ́ra sọfà ìlànà àmàtìlá àìná ní ìsẹ́tìlá kọlùkà tó bá ti di pé yàn sùn ó ti di pé in tó dé fòrọ̀ yẹn yóò ti tú so kò lè ní kọ̀ǹtró mọ́ ìṣó yẹn máa jáde ìṣó yẹn á jáde ìkanú àwọn afa sheikh al-albani rahimahullahu ta'ala wọn mọ̀rọ̀ rẹ̀ wà ní tamamul minna pé lára àwọn tó máa ń sọ yìí pé tí èèyàn bá jókòó tó wá sùn wá sùn wọ́ra ó kùn gbà tí ó wá ti dùbúlẹ̀ pé alọ́lá rẹ̀ ò tí bàjẹ́ so arákùnrin kan òun àtẹ́wájú wà nù mọ́ṣáláṣí arákùnrin ẹ̀ ti wá sùn níbi tó jókòó sí omi yẹn ti wọ́ra lẹ́ẹ̀kan náà ó kàn gbọ́ pàpàpà òun tó jòkó lẹ́gbẹ̀ẹ́ ẹni tí ó ti sùn wọ́ra ó gbọ́ ohun só ṣùgbọ́n tí ẹnìyẹn wá jí ó wá sọ pé kó lọ tún àlùwàlá ṣe ẹnìyẹn wá ní ara ó só mi só ó só mi só aló só tí wọ́n gbọ́ ohun só ni olóhùn só ìjọ ńlá pa nké ní pòlíṣìn ẹ̀ padà ẹ̀ pé o ọ̀rọ̀ pé tí o bá dúpọ̀ lẹ́kọ̀ọ́ o. torí pé ọ̀rọ̀ oorun là ń sọ sí kò dùgbò iṣó ti jáde adẹ̀mọ̀ pé iṣó bá lù àlájẹ́ ọkùnrin náà sọ pé kí ni òun ò so issue mi là ń address ní ọ̀rọ̀ ṣé téèyàn bá sùn tí ó dùgbò lẹ̀ ṣó bá lù àlájẹ́ kó bá lù àlájẹ́ òun ni issue but nǹkan mi ti wá jáde nísìnyí tí ẹnu èmi àti ẹjọ́ kò ẹnu wá kò lórí kó bá lù òun náà ni kò ti olóhùn oṣù so fàyídà nàmàtì àìnáni ọ̀pọ̀ ìtẹ́tìlákọ́ alùkà tójú wá ti ní kó sùn okùn tá a fi sòdí yóò tù olùjọ kárákùnrin yẹn mọ̀ pé òun so ṣùgbọ́n ẹni tó wà lẹ́gbẹ̀ẹ́ rẹ̀ mọ̀ pé ó so sọ̀tò jẹ́ pé èyí tó tẹ̀wọ̀n òní pé tá a bá ti sùn tá a bá ti sùn wọ́ra àlọ́ láti bàjẹ́ nìyẹn. وعن ابن عباس رضي الله عنهما لا تيود عبد الله بن عباس قال ما ينسون الغبار أن رسول الله صلى الله عليه وسلم قال قل يجي الله يأتي أحدكم أحدكم الشيطان يأتي أحدكم الشيطان في صلاته شيطان هو أبايا كنوني باتبان كيو فينفخ في مقعدته يوم عفياتك سيني fúrọ̀ rẹ̀ yóò máa fa atẹ́gùn sí fúrọ̀ rẹ̀ fàyọ̀kọ́ yìí àgbélé yìí anáwó àdáfà yóò máa dàbẹ̀ ní kí láti mo ti so láti mo ti so wàhálà mi àdé bẹ́ẹ̀ ni kò so fàyìdà wájàdà dáríká tó bá ń fi ní irú nǹkan bẹ́ẹ̀ fàlàyé sọ̀rí àtàyẹ̀sùn àṣàwùtà àwọn ìyẹ́jì dárí ìhà àkúrájà ìbàdàn kó má kúrò mọ́ṣáláṣí kó má fi hùn àbí tó bá gbọ́ ohun àbí orí kìíní ó gbọ́ òórùn tó bá gbọ́ ohun ohun só àbó gbọ́ òórùn so àdéhùn ìjẹ́ ká mọ̀ wípé ìgbà míì àfùrọ̀ wa yóò kàn máa ṣe kí ni nígbà tó mí so mímí tó ń mí ẹni yóò jẹ́ kí wọ́n yàn máa fíìlì bẹ́ẹ̀ ni pé ìkankan ti jáde lára àbílẹ̀ kí mo ti so rẹ́bẹ̀ kí mo ti so ó dàbí ẹni pé mo ti so kò láyé nínú Islam kò ṣe kí ni kò láyé nínú Islam tó báyìí kó dàbí ẹni pé mo ti so ó dàbí ẹni pé mo ti so ló ń wá sí ọkàn mi ìpìlẹ̀ ni pé al-yaqinu la yazulu bi shakki la yazulu bi shakki ó ń ṣe nǹkan tá a ti dànù tá a ti dànù pẹ̀lú aṣáku òun náà ni doubt mo mọ̀ pé mo lálùwàlà ṣùgbọ́n dàbẹ̀ ni pé fòrọ̀ ń ṣe kí ni ó ń ṣe bí ẹni kó ń ṣí bí bàbá pé kankan fẹ́ atẹ́gùn sí so kò kò ní wéjì nínú Islam gẹ́gẹ́ bí nǹkan tá a ti sọ fún wa tẹ́lẹ̀ anábọ̀ Muhammad sallallahu alayhi wa sallam onítẹ̀yàn kan ní báwa ń bí wọn fàwájẹ̀dà harakatan fi dúró rí ohun àrí di movement nígbà tó ṣe pé ojú fúró ẹ̀ ń ṣe bí ẹni padé ń ṣí ń padé ń ṣí àbí inú rẹ̀ nǹkan ṣe bẹ́ẹ̀ ni pé ó ń kún bákanbákan ní bí pé nǹkan fẹ́ jáde anamsọ̀lá àtàmì fàlàyà kúròjù kó má jáde hatta yasma'a sautan aw yajida riha àbí tó bá tó gbọ́ ohun àbóró ohun so eléyìí ń bẹ ní abẹ́ al-yaqinu la yazulu bishakki ó ń bẹ lábẹ́ al-aslu baqa'u ma kana ala ma kana ìpìlẹ̀ òun ni pé bí nǹkan ṣe rí náà ló ṣe rí àbí ni ó ti change so ó dìgbà tí yàn bá tó ṣúọ̀ pé kí ni òun só ká tó sọ pé kí ni ó só ẹni tí ò ṣúọ̀ pé òun só yìí ṣùgbọ́n ṣùgbọ́n fún ṣàlùwàlá àlùwàlá yẹn ṣì ń bẹ́ ń bẹ́ sọ nígbà Muhammad sallallahu alaihi wa sallam ó jẹ́ ká mọ̀ pé ṣaitan ó lè máa fẹ́ atẹ́gùn sí wa níbi olùwà máa kírun lọ́ ń gbà mí wàá kàn fígbẹ̀ ni pé nígbà tó so wàrà tó wá fẹ́ so bó ṣe máa ń so kọ́ yẹn ó kàdà bẹ́ẹ̀ ni pé nǹkan ṣí so yíwu iṣẹ́ ṣaitan so iṣó yóò jáde tá a gbọ́ ohùn rẹ̀ àbí kó ṣe pé kí ni a gbọ́ ohùn rẹ̀ so a fi yẹ a fi yẹ so tí o bá ṣe pé nǹkan tí a ṣúọ̀ fún pẹ̀lú pé bí a gbọ́ ohùn rẹ̀ àbí a gbọ́ ohùn rẹ̀ al-aslu baqa'u ma kana ìpìlẹ̀ ni pé nǹkan yẹn ṣì bó ṣe rìmí alálùwàlá àti sùúrù. واصل النوش الصحيحين وني في الحديث ام بن صحيح بخاري صحيح مسلم حديث عبد الله بن زيد نبي حديث عبد الله بن زيد وني بلون شكيا الى النبي صلى الله عليه وسلم ولا صفان صلى الله عليه وسلم الرجل يخيل اليه انه يجد شيئا في الصلاه ẹni tó ṣe yí pé ó dàbí ẹni pé ó ń fìlì nǹkan nu rẹ̀ pé nǹkan fẹ́ jáde lójú ní ojú dìhun kọ́lá láyọ̀ sọ̀rọ̀ ànábì ni kó mọ́ fi òun lẹ̀ hata yasma sawtan aw yajida riha tí è gbọ́ ohun wàlí muslimin an abi hurayrata nahwu nahwu bákan náà alimami muslim wọ́n gbà wá láti ọ̀dọ̀ àbúrò nǹkan tó ṣe wípé ó jọ eléyìí wàlí alhakim alhakim nínú mustadrak ọ̀nà gbà wá abi sa'id látọ̀dọ̀ abu sa'id al-khudri marfu'an in tó sọ́dọ̀ anabi wa muhammad sallallahu alaihi wasallam idha jaa ahadukum idha jaa ahadakum ash-shaytan tí shaytan bá wá kan nù yín fọ̀kọ́lọ̀ iná kàdásítà olóòtísó fọ̀lẹ́kùn kò sọ ibi kàdápítà kò parọ́ wọ àkọ́rọ́jọ́ ibn Hibban láti fọ̀lẹ́kùn fi nafsi ibn Hibban ó gbà wá nínú tíra títí wọn Sahih ibn Hibban Sahih ibn Hibban wípé kò sọ sínú ipe kàdápítà ṣùgbọ́n eléyìí kò ṣe àdító lálàáfíà ní àdíyèsí so èyí tó wà ní sọ́yẹ́ Bukhari àti àwọn tíra hadithi mi bí títí sọ́n tèmi lè sùn àbí Dawud àwọn yìí ó ní àlàáfíà so ìpìlẹ̀ ò ní pé àti ìsù nígbà tá a bá ṣàlùwàlà àlùwàlà wa ṣì ń bẹ ìfàtpá ń fi pa aṣọ aṣọ aṣọ aṣọ ìyẹn ò túmọ̀ sí wípé kí àwa kúrò lórí ìmúta nǹkan àwọn nǹkan wọ̀nyí ó pàtàkì ká mọ̀ torí pé lára nǹkan tí wọ́n pè ní alfiqhu fi kéèyàn ní àgbọ́yé ń pẹ̀sù yẹn ẹni tí ò wá mi lẹ́yìn tí bá ń ṣẹlẹ̀ a ní ìfẹ́kẹ́ ó fílẹ̀ yẹn lọ tún àlọ́ alámì ṣe ṣùgbọ́n bí èèyàn bẹ́ tó ní kí lọ tún àlọ́ alámì ṣe kí n fílẹ̀ ṣètàn ti win bátù yẹn ṣètàn ti win ni bátù tó wọn àti ẹ̀ tí wọ́n jọ ń torí pé anabi sọlọ àtàmjẹ ká mọ ìpèfàlàyé sọrọ ìfikọwọ kúrò ń bẹ ṣètọ́n ló fẹ́ dá nǹkan rú wọn lójú ni so ṣètọ́n succeed láti da ẹ̀sìn yẹn rú wọn lójú láti ba ìjọsìn tó ń ṣe yẹn láti bà á jẹ́ sòun náà wá sílẹ̀ ẹni tó bá lágbọ́ yẹ́sìn lókùnbà tí o ti ṣú ọ̀pọ̀ òun sóyẹn nìyí ó kọ̀ntínú ẹ lọ bẹ́ẹ̀ lẹ́ni tó ṣe pé ó ń kírun ó wá wá confuse kò mọ iye tó kí mọ́ ẹni tó wá lágbọ́yé ẹ̀sìn yóò tẹ̀lé advice anabi wa muhammad sallallahu alaihi wa sallam tó bá ṣe pé ìkankan ló tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ anabi sallallahu alaihi wa sallam onífẹ̀lẹ́ ẹ̀fún alámọ̀sọ́ ìkọ́nà ní tó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ kó kà kún pé tó ti kí nìyẹn tó tẹ̀wọ̀n lọ́kàn yẹn bẹ̀lẹ́ yẹn wọ̀lẹ́yẹ tó sẹ̀yàtẹ́ nìkan fún ẹ̀yọ́ sẹ̀yìn yóò ṣe sájìdá méjì foríkalẹ̀ méjì wájú kó tó sálámà nínú hadith abdullahi bin mas'ud ó ní fali ya taharra sawab kó gbìyànjú àti wá ìwò ló correct ṣùgbọ́n pé ìgbẹ̀gbẹ̀ kú tún bẹ̀rẹ̀ ṣètàn tí ó ti wíyìn bá tún yẹn anábíwá muhammad sallallahu alaihi wasallam kò fẹ́ jẹ́ ká ju wọ́lẹ̀ fún ṣètàn ṣèyí tó fi ju wọ́lẹ̀ fún ṣètàn tó bá gbogbo ìjọsìn tó ti ṣe tó wà ní kí n dà ẹnu kí n tún ànábi jẹ́ ká mọ̀ pé ṣètọ́nù wí ní bá ti tó wá fani so ìtí wàá ṣe òun náà ni kò wò ó ló tẹ̀wọ̀n lọ́kàn jù fẹ́ẹ̀ pé méjì ni mọ́ lórí méjì kò kọ̀ntínú ẹ̀ bẹ́ẹ̀ ó wàá ṣe sùdú sáré kókó sálámà tó bá ṣe pé mẹ́ta ni bẹ́ẹ̀ ṣé ọ̀rọ̀ mi yé so ànábi sallallahu alaihi wasallam ní falẹ̀ kó try láti wá èwo ló correct tó wá ti wá gẹ́ẹ̀tì pé kí ni eléyìí ló tẹ̀wọ̀n ló wá preponderant lọ́kàn rẹ̀ ní kò ṣe kó ṣúọ̀ fún tàbí ó wà preponderant anamsọ̀lá àtàlám oníkó continue láti lọ ṣùgbọ́n tó yẹ pé tó ṣúọ̀ fún òun pé méjì lòun ti kí ni èkejì kò tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ òun ṣe pé nǹkan tó tẹ̀wọ̀n lọ́kàn rẹ̀ so yóò mọ lórí tí ó ti kí yẹn yóò wá ṣe ìforí kalẹ̀ fún ọkọ̀ tó sálámà so láti má ba tó ti ń ṣe láti má ba jẹ bẹ́ẹ̀ náà ni àlùwàlá wa tó wà ta ta ṣé ọ̀pá ṣe ṣùgbọ́n à ń ní dáwọ́ ṣe kankan ti rọ́ọ̀lù àbí kankan rọ́ọ̀lù so kò jẹ́ bí yẹn ṣe jẹ́ inṣáàlá àmọ́ dúró níbàyìí báàbù tó kù lẹ́yìn ẹ̀kọ́ náà ni báàbù kọ̀dọ̀ alhàjá ọ̀rọ̀ nípa bóò la ṣe máa ń ṣe ìgbọ̀nsẹ̀ àbí bóò la ṣe ń fúsárí ilé ni a tún tẹ̀síwájú insha Allah nígbà míì سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت استغفرك واتوب السلام عليكم ورحمه الله وبركاته Jazakumullah khair. Adalah ia bahasa maksud bahwa kuasa atau kuasa lain kepada benda yang berarti pemakai pada kabur semua. Nah, karena kalau kita semua semua saya semua aku semua. Aku namanya di oníbẹ̀rẹ̀ bẹ̀rẹ̀ pé ìjẹ́lẹ̀ tí òun ti ní àlọ́lá tí ìfọ̀bá wa dàtọ̀ lára ìyá ìfọ̀ ẹlòmíì àbọ̀wọ̀n tẹ ìgbẹ́mọ́lẹ̀ wọ́n ṣe àlọ́lá tí òun ti fẹ́lẹ̀ tẹ́lẹ̀ ẹ̀mọ́ ṣe àlọ́lá ń ṣe ìbẹ̀rẹ̀ àbúkù lọ́tún mi ṣe. نعم الحمد لله والصلاة والسلام على رسول الله وبعد ẹni tí ó ní àlùwàlá tí ó wá tẹ ìgbẹ́mọ́lẹ̀ kó bá àlùwàlá rẹ̀ jẹ́ ní tí ó kàn ṣe òye kí ó ẹ̀gbìn yẹn kúrò ìyẹn ní tí ó ṣe anabuwa muhammad sallallahu alayhi wa sallam ó ti ṣe àlùwàlá ó ṣe pé bàtà rẹ̀ ó tẹ ẹ̀gbìn mọ́lẹ̀ ṣùgbọ́n kò mọ̀ ó fi bàtà yẹn kírun lọ oní Jibril alayhi salatu wassalam ó wá sọ fún un wípé ẹ̀gbìn wà bí bàtà tó fi ń kírun so ó dẹ̀ bọ́ bàtà yẹn ó bọ̀ àwọn sàábì náà bọ́ títí wọn ìgbà parí òun ànábi wa béèrè lọ́wọ́ sallallahu alaihi pé kí ló ṣe yín tó ṣe pé alqaytum ni'alakum tẹ̀lé bọ́ bàtà yẹn wọ́n ní ra'inaka alqaita na'alayka fa alqaina ni'alana àríkẹ́ bọ́ bàtà yẹn láàrin àti bọ́ tiwa wọ́n ní rárá fa inna jibrila atani fa akhbarani anna fi ima qadran jibril wa bá mi ó sọ pé bàtà tí mo wọ̀ yẹ ẹ̀gbin bẹ́ẹ̀ torí náà téèyàn kan ní bá dé mọ́ṣáláṣí kó o bá tẹ kó tó fi kí o tó wá ṣe pé ẹ̀gbin bẹ́ẹ̀ fáyé nsáhà torí kó o lù kúrò bẹ́ẹ̀ sọ̀kánì pé ẹ̀sẹ̀ náà lèèyàn gbélé rìsíptì náà yóò lù kúrò torí pé ìyàtọ̀ ń láàrin alhabas àti alhadas alhabas òun ẹ̀gbin tá a fojú rí alhadas òun ní ẹ̀gbin tá a fojú rí ẹni tó só àbóyàgbẹ́ àbótọ̀ ó ti ní hadas lára ìtọ̀ gẹ́gẹ́ fún rẹ̀ habas ni ìgbé fún rẹ̀ habas ni ṣùgbọ́n òun gangan ó ní hadas lára jíjáde ìtọ̀ lára wa ó sọ wá lẹni tí ó ti lùzà àlùwàlá ta ṣe tẹ́lẹ̀ èèyàn lálùwàlá tẹ́lẹ̀ ó wá lọ ṣe ìgbọ̀nsẹ̀ ìlọ́ṣe ìgbọ̀nsẹ̀ yẹn ó sọ lẹni tó ti lùzà àlùwàlá yẹn ṣùgbọ́n ìgbẹ́ yẹn gangan fún rẹ̀ ẹ̀gbin lọ́tọ̀ so àwọn kan yẹn ò jọra wọn wọn ṣe kankan náà so nísìnyẹn wá tún àlùwàlá ṣe ó wá lọ fẹsẹ̀ tẹ ìgbẹ́ lápèjúwe tí ó sọ di ẹni tí alùwàlá rẹ̀ ti bàjẹ́ rárá torí pé tó tẹ̀ mọ́lẹ̀ yẹn kábàsù ni kò ń ṣe ipe nǹkan yẹn jáde lára ó jáde lójú ara ẹni kó jáde lójú ara ẹni ó túmọ̀ sí pé ó ti lùzà alùwàlá yẹn bọ́tí nǹkan yẹn ò jáde lójú ara ó tẹ̀ mọ́lẹ̀ so ìdókù tí ó ṣe òun náà ni pé kó make sure pé òun nù kúrò ṣé ọ̀rọ̀ mi yé na. wọ́n ní ìmọ̀ọ́mù ṣe àṣìṣe pẹ̀lú bí wọ́n fẹ́ ká hàn ní àmọ̀ṣọ́lá bọ̀lá. olùbẹ̀rẹ̀ wa ní àwọn darapọ̀ mọ́yàn mi lẹ́nu tí ó bá dáká ẹlẹ́ẹ̀kejì. wọ́n ní ìmọ̀ọ́gbà tí wọ́n lọ sí ẹlẹ́ẹ̀ka wọn àwọn kan ti ṣe tẹ̀lé tẹ̀wọ̀n náà ìtẹ̀wọ̀n wọn bí àwọn ọgbà lọ àwọn wọn márùn sí márùn sí lọ́wọ́ tẹ́ mọ̀ pé òun ti mọ̀mọ́ sí kíláàkà kan tẹ́lẹ̀ tó ń kó ṣe pé tí kò ṣe tẹ̀lé mọ́ ẹ tó mọ̀ mọ́ tẹ̀lé ṣé wọn lọ wọn ṣe kọ̀ọ̀kan ṣe àbí tí wọn dá lọ́ṣẹ̀. náà ká tó lọ kan sí àwọn èèyàn èèyàn kan ó ń ṣe ìgbọ̀nsẹ̀ ó lálùwàlá tẹ́lẹ̀ ṣùgbọ́n ó rí kó yẹ kóun lọ ṣe ìgbọ̀nsẹ̀ ó wá lọ ṣe ìgbọ̀nsẹ̀ nígbà tó ṣe ìgbọ̀nsẹ̀ tán ó ṣe kò rántí tábà ó jẹ́ nísìn bóyá ó tọ̀ náà ó tọ̀ ẹ̀wọ̀n pẹ́ni tó wá ń ṣègbọ̀nsẹ̀ yóò ọmọ sábà ń tọ̀ náà rí ó tọ̀ so ó tẹ̀kí ẹ ó fomi fọ abẹ́ rẹ̀ fún títí tọ̀ ṣùgbọ́n ó escape mind ẹ̀ pé òun ò tí ì fọ ibi tí ìgbẹ́ ti jáde lẹ́yìn yẹn ó wá ṣàlùwàlà lẹ́yìn yẹn ó ṣe kí ni ó ṣe àlùwàlà ṣó lálùwàlà àbí ó lálùwàlà. nam kí ló jẹ́ kó lùsì àlùwàlá rẹ̀ àkọ́kọ́ tó ṣe tẹ́lẹ̀ kí ló ba àlùwàlá tó ní tẹ́lẹ̀ jẹ́ jíjáde ìgbẹ́ àbí ìtọ̀ ló ba àlùwàlá jẹ́ ó ṣe yìí sí nam ó tún wá tún àlùwàlá mi ṣe ṣùgbọ́n jíjáde ìgbẹ́ tó ba àlùwàlá jẹ́ yẹn ni àṣẹ́kùbọ̀ ìgbẹ́ yẹn kò rán títún mu kúrò ń bẹ̀ kó tó ṣe àlùwàlá mi ó tún wá ṣe àlùwàlá mi nísìnyí pọ̀ àṣẹ́kùbọ̀ yẹn kò rántí mu kí o ṣó lálùwàlá àbí lálùwàlá kò ní àlùwàlá náà téèyàn bá tẹ ìgbẹ́mọ́lẹ̀ ṣó lálùwàlá àbí lálùwàlá ó ti ṣàlùwàlá tán ó wá tẹ ìgbẹ́mọ́lẹ̀ ok ó ti ṣàlùwàlá tán ìgbẹ́ wa ta ní itan ó lálùwàlá àbí lálùwàlá so iṣu yìí àwọn afa àwọn ará ilẹ̀ sheikh ibn usaimin rahmanullah ta'ala ní sari mumti ẹ eh, àwọn náà wo àwọn afa mi náà wo àwọn mi ní kò lálùwàlà gẹ́gẹ́ bí àwọn afa ṣe sọ àwọn mi ní ó ní àlùwàlà ṣùgbọ́n èyí tó jẹ́ iṣu gangan òun ni pé ok kásọ kó ní àlùwàlà ni kò gbọ́dọ̀ kírun pẹ̀lú kinní yẹn àbí àti kásọ kágbà pé kí because ẹ eh, ibi ojú ìdí rẹ̀ tí ìgbẹ́ wà àbó wà níbi itan rẹ̀ àbó wà níbi ẹsẹ̀ rẹ̀ alimuhimu ni pé ara rẹ̀ ni ìgbẹ́ wà nítorí kó lùzàlùwàlá àkọ́kọ́ òun ni kí ni jíjáde ìgbẹ́ ní ojú díẹ̀ ni kò ń ṣe pé torí pé ìgbẹ́ wà lára òun la sọ pé ni tó tẹ ìgbẹ́mọ́lẹ̀ lẹ́yìn ìgbà tó ṣe àlùwàlá ni àlùwàlá ẹ̀ wà intact ẹgẹ́ tẹ́ǹsì so kò á rí lè mátà ibi tí ìgbẹ́ yẹn wà lára ẹgẹ́ tẹ́ǹsì torí kó ti tún àlùwàlá mi ṣe na ṣùgbọ́n ó gbọ́dọ̀ mú ìgbẹ́ yẹn kúrò gẹ́gbẹ́ jẹ́ pé ẹsẹ̀ tó fi tẹ ìgbẹ́ ó gbọ́dọ̀ lọ ṣe kí ni kó fọ ẹsẹ̀ yẹn nù kódà ó lè lè go ahead láti láti kí o ṣùgbọ́n bóò ló ṣe fẹ́ mú ìgbẹ́ tó ń bẹ ní ojú ìfòrò rẹ̀ bóò ló ṣe fẹ́ mú kúrò ṣàmọ́dé tí mo fi ń bèèrè question now um, reason ni wípé ọ̀pọ̀lọpọ̀ àwọn àfa àgbà yìí tó gbọ́dọ̀ fọ́ kankan ọmọkùnrin rẹ̀ tí èèyàn tó lálùwàlà àti ṣàlàyé yẹn sẹ́yìn bẹ̀rẹ̀ ẹni tó ní àlùwàlà tó bá lọ fọ́ kankan ọmọkùnrin ẹ̀ ní àlùwàlà ẹ̀ ti bàjẹ́ ẹni yìí ni ó fẹ́ mú ìgbẹ́ kúrò ní ojú kìíní bóò ló ṣe máa ṣe tí ò ní fọ́ kan so àwọn mídẹ́gbà pé kí ni ojú dínà ìwọ̀rọ̀ fọ́ kan náà tó bá lálùwàlà ọ̀tọ̀ ní pé wọ́n fọwọ́ kan nǹkan ọmọkùnrin rẹ̀ ọ̀tọ̀ ní pé mo lálùwàlà mo á lọ fọwọ́ kan ojú di mo lùzà lùwàlà yẹn náà lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà mi náà so àwọn issues báyìí ó máa ń ṣẹlẹ̀ èyàn onímọ̀ àbí yẹn lè ti gba ọ̀hún ti gbogbo tó tó ṣẹlẹ̀ torí àwọn náà béèrè ipe ah òun mọ̀ràn ti pé òun ò ṣe kí ìtọ̀ lòun rántí ṣe òun ò rántí tábà ní òun dẹ̀ ti ṣàrọ̀ aláìgbà yẹn ni kí ló ṣẹlẹ̀ sálò aláàmù sàmì àní kò lálò àlá àwọn tó lálò àlá lára ń tẹ́mọ̀ ń lọ ẹ̀rí onípánàbọ̀ Muhammad sallallahu alaihi wa sallam oní tawadda waqtil madhakiraka tawadda waqtil madhakiraka tàbí lè wá tún آيته توضأ ثم توضأ ها شل ولا واغسل مذاكرك وفو abẹ́rẹ́ ó sọ fún ẹni tí olóhùn máa ń rí mọ́díyù gan mọ́díyù that is mọ́díyù máa ń jáde tó máa ń jáde lára ọkùnrin nígbà tó bá ń ro nípa obìnrin àbí tó máa ń jáde lára obìnrin nígbà tó bá ń ro ọkùnrin torí tàwátà wákìsì mọ̀dà kìràkà ó túmọ̀ sí pé ó lè ṣẹ̀rọ alá lẹ́yìn ẹ̀kọ́ ẹ̀ṣọ́ wá kò fẹ́ so anáwàwí nínú explanation ọláwọn mi tù sí wípé kí ni wáwù yẹn ní kò túmọ̀ sí wípé yóò ṣe léyìn lẹ́yìn léyìn that is ixil mọ̀dà kìràkà fọ abẹ́ rẹ̀ lẹ́yìn náà wá ṣe àlùwàlá so àwọn kan wọ̀nyí a máa ṣẹlẹ̀ so mo mú wá sọ́dà ìfẹ́ tí mo ń tẹ́ láti ṣàlàyé pàtó èèyàn tẹ̀gbẹ́ mọ́lẹ̀ ó rẹ̀ lálùwàlá tẹ́lẹ̀ ìyàtọ̀ ń bẹ láàrin ẹni tó lálùwàlá tó tẹ̀gbẹ́ mọ́lẹ̀ kó bá àlùwàlá rẹ̀ gẹ́ rárá ṣàpèjúwe tó yẹ kó súnmọ́ òní tí mo mú wá ẹni tí ó ní àlùwàlá tó wá lọ ṣe kíni tó lọ yàgbẹ́ so ewé èèyàn bẹ́ẹ̀ ó ti lùzẹ̀ àlùwàlá yẹn kọ́ làlùwàhìlà ṣùgbọ́n ó wá tún àlùwàlá ṣe kò rántí tábà tò ṣe àlùwàlá tó ṣe yẹn ṣó dúró àbí ò dúró sọ àwọn mìíràn ní kò dúró àwọn mìíràn ní kí ni ó dúró torí wípé ìgbẹ́ tó ṣì ń bẹ lára ẹ̀ ní ó lè máa bẹ ní any part of the body ìtọ́jọ́ pàtàkì náà ni pé kó mú kúrò ṣọ́rọ̀ mi na question yìí. ẹni tí ó jọ lè máa ṣe wọn kẹ̀kẹ́ kẹ̀kẹ́ ká máa náà ẹni tí yóò join imam tí imam wádìí lọ sí rákẹ́ lẹ́ẹ̀karùn-ún ẹni yẹn ó lè mọ̀ pé imam ṣe mistake ni kò ní láti join imam torí pé àwọn tí wọ́n wà pẹ̀lú imam yẹn lọ́dọ̀ ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ni wọ́n gbọ́dọ̀ join yẹn alimami ibn Taymiyyah rahimahullahu ta'ala àtàwọn ọ̀pọ̀lọpọ̀ àwọn àfáà ń gbàgbọ́ tó máa join yẹn tán lè pé imam àwọn ti ṣe mistake ìdílé lọ sí rákẹ́ lẹ́ẹ̀karùn-ún ẹ̀rọ ti bàjẹ́ irun wọn ti ṣe kí ni ó ti bàjẹ́ torí wọ́n mọ̀ pé ìmáàmù ti lọ síra kẹlẹ́ karùn Sheikh Al-Albani rahimahullahu ta'ala àwọn ní kan dìde kan jọ ẹ̀yẹ torí pé ẹni tí wọ́n ń kọ́ṣe nìyẹn so reason ó lè jẹ́ pé bóyá ẹni yẹn ó gbé jù sílẹ̀ ìkànnú àwọn orígun òru nínú àwọn rákà tó kí so iru ẹni tí ó bá ìmáàmù yẹn ni so ojú wọn sọ tí jùmúrù àwọn àfóò sọ òun ipe kò gbọdọ̀ jọ ẹni tí kò mọ̀ pé so kó má jọ ẹni so wallahu a'lam. ni lórí tí a máa ń gbé ọwọ́ sí àbálá jẹ pé oríṣi tó fi ẹ̀dá fún ẹbí rẹ̀ wà. náà tí wọ́n pè ní àlèkùn sọ oníkà gbé ọwọ́ sí káfíra òní wéṣì níṣẹ́ ẹni tó ń kírun lọ́wọ́ tó wá o so ju ẹni tó ń ṣeré kí ló dé ìpè tí wẹ́dà bá kó ìdùn sí gbogbo sáfìsì tí wọ́n á pé òjò sú àwọn tó lè fẹ́ràn àwọn akẹ́kọ̀ọ́ ọ̀hún kàrà pẹ̀lú wọn wọ́n ṣe àwọn èsì ìṣá ìpapọ̀ wọn yẹ́tí pàtó àwọn wá sí obìnrin ọ̀dọ́ apàdà ọ̀rọ̀ náà. nam lọ́dọ̀ mazayed ni wọ́n gbà pé tí òjò bá ṣú gan èèyàn lè ṣe jámúrò tó bá ṣú gan ìyẹn lè ṣe jámù ṣùgbọ́n ọ̀pọ̀lọpọ̀ wọn àgbà ipe a lè ṣe jámù tó lè wá ṣú tí òjò bá rọ̀ àti ṣàlàyé léyìí tó jẹ́ owó alẹ́ òun ni àwọn hanabila àti malikiya wọn bá pa lè ṣe jamu ishai àti maghrib ṣùgbọ́n tó wáyé pé ìwọ̀n ọ̀sán ni àwọn maliki àti àwọn hànábìlà wọ́n gbà pé àlè ṣèjámú nítorí òjò ẹ́ tójò bá rọ̀ lọ́sàn-án àlè ṣèjámú zura àti asfẹ́dà àwọn hànábìlà àwọn ṣàfihàn àwọn gbà pé àlè ṣèjámú lọ́sàn-án àti ní alẹ́ tójò bá rọ̀ ṣùgbọ́n ní mọ́tàbí màlìkí àwọn àmọ́ sọ̀rọ̀ ń pa tí òjò bá ṣú gan-an so nínú àwọn àmà sọ̀rọ̀ pàtó tó bá ṣùgbọ́n ìtàbí yẹn lè ṣe jámọ́ ìyá ṣùgbọ́n èyí tí ọ̀pọ̀lọpọ̀ wà lórí ẹ̀ òní pé ojú la máa fi ṣe jámọ́ tòtá ẹ̀ bá gbàgbé aṣọ fún wa pé mẹ́ta àbí hànàfíyà wọ́n ń ṣe jámọ́ nítorí ojú wọ́n ń ṣe jámọ́ nítorí ìrìn àjò lẹ́yìn àràfà àti Muzdalifa ṣùgbọ́n eléyìí ráàyè tí ó lẹ́ni èyí tí ó tẹ̀wọ̀n òní pé a lè ṣojáwó nítorí ìrìn àjò láàrin zúrà dásùnmọ́ nígbà tí ṣáà a lè ṣojáwó nítorí òjò láàrin zúrà dásùrì mọ́gbẹ́ àti ṣáà ilẹ̀ bí àwọn ṣàfihàn ṣe sọ so wallahu a'lam. wọ́n ní sísàárẹ̀ ní wà nínú compound mọ́ṣáláṣí pẹ̀lú tààrí ìran pọ́pọ́ sí sílẹ̀ pẹ̀lú kí ọjọ́ṣẹ́ pọ̀ mọ́ṣáláṣí sílẹ̀. àwọn ní ṣe a lè transfer tààrí ìkó rẹ̀ àbẹ́dọ̀dọ̀ mọ́ṣáláṣí pẹ̀lú tó mọ́ṣáláṣí ló gbígbẹ́ mọ́ṣáláṣí àbẹ́dọ̀rọ̀ gbogbo bẹ̀. lẹ́yìn tí àwọn afá àtàwọn máa ń sọ òní pé tí wọ́n bára wọn bẹ́ẹ̀ yóò kúrò fún o ọkọ̀ délẹ̀ gẹ́gẹ́ bí sheikh islam ibn taymiyyah rahimahullahu ta'ala ṣe fi nìkan bákan náà sheikh al-albani rahimahullahu ta'ala nínú tahdir sajid sọ̀rọ̀ náà fi ń lẹ̀ pé tó bá bára wọn bẹ̀ ni yóò kúrò fún yìí tó kọ́kọ́ dé rẹ̀ tẹ́kọ̀ mọ́ṣáláṣí ló bá sàárè ń bẹ̀ mọ́ṣáláṣí ni a lọ fún sàárè tẹ́ pé sàárè ni ó bá débẹ̀ láti wọ́n wù sàárè yẹn kúrò àyàfi tó bá ṣe wípé wọ́n fẹ́ lo ibẹ̀ yẹn fún mọ́ṣáláṣí yẹn tó pé ní ìdúró lè wà fún gan so wọ́n lè wà wúsàárẹ̀ yẹn wọ́n lọ sí sí ipò mi so kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ bí kan sin òkú síbi kan ní sípò ṣe pé lọ́jọ́ iwájú títí wá jẹ ó jẹ ibi kan sin òkú yẹn sí ó dẹ̀ jẹ́ pé nǹkan táwọn èèyàn ní ìdìgbà so kò sí nǹkan tó wọ́n mú sáré yẹn kan kó egungun rẹ̀ kan lọ sí sí egbògi ṣùgbọ́n láì ṣe pé a ní ìdúrí níwà fún ṣèyí tó bá bára wọn bẹ́ẹ̀ ni a lọ fúnra alternatively wọ́n lè ṣe ọ̀hún ojú tí wọ́n fi fẹ́ǹsọ̀ fún sàárè yẹn kan ṣe bí ògiri nílò kan tí wọ́n fi fẹ́ǹsẹ̀ ọ̀fù so wọ́n láwàá lórí fún ilé ìsìnlẹ̀ tí wọ́n bẹ̀rẹ̀ pé ìjẹ́ ẹni tó ta ilé tó bá tó wọn kọ́ sàmì ìlẹ̀ nínú kọ́ńpọ̀n ìlẹ̀ tí wọ́n lè máa wọ́n ti ra lọ́lẹ̀. lẹ́nu ìgbà tí ìbá ti kí ń ṣe pé inú yàrá wa ni wọ́n sin òkú sí inú kọ́ńpọ̀n ni wọ́n sin sí sòrí oníkàámú yẹn náà fìlà yàrá títí wa ṣùgbọ́n kò wà ókè kagbalé kó ṣe wípé sáré mẹ́mẹ́ kò wà ókè kò wà ókè ṣùgbọ́n àti ọ̀rẹ́ ní bẹ́ẹ̀bẹ́ ìyẹn ò ní kí a mọ̀ kírun ara wa àbí lẹ́yìn ìgbà táwa débẹ̀ tán òun ni bàbá onílé wa kú àwọn ọmọ wa ń sì kì pé àwọn oṣù kù bàbá àwọn síbẹ̀ kò affect pé káwa mọ̀ kírun bẹ́ẹ̀ torí pé kò ṣẹlẹ̀ yàrá wa òun ni wọ́n sin òkú yẹn sí ṣùgbọ́n ìpìlẹ̀ òun ni pé a máa ń gbìyànjú àti jìnnà síbi tí wọ́n bá sin òkú sí kí àwọn ọmọ gbé bẹ́ẹ̀ ìpìlẹ̀ nìyẹn so pé yàrá Aisha radiyallahu anha ìgbà tán sin anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam sí pààtì kan bí yàrá rẹ̀ o páàtì yẹn kò ń ṣe ibi tó ti ń kírun mọ́ páàtì tí wọ́n ń sùn ni wọ́n yóò sùn ìgbà tó di wípé wọ́n padà sígbà tó ń sin Abubakar síbẹ̀ náà ó sì ń máa ń jẹ síbẹ̀ dáadáa náà tẹ̀bi pé gàgá ṣe orúkìgà ó máa lọ ó lè wù débẹ̀ láì lò dáàbò ṣùgbọ́n gbàdúrà wọ́n sin Umaru síbẹ̀ òdìgbé tí ó bá wọ ọbẹ̀ gan-an ó máa lò dáàbò wọlé tí mo fẹ́ lò ń bẹ̀ ò ní pé páàtì ibi tó ń gbé yẹn páàtì ibẹ̀ ó jẹ́ sàárè the other part lòun stay sí so if wá ṣe pé a ti wà ń bẹ̀ already kó tó di pé nǹkan yẹn ṣẹlẹ̀ ni so kò sí nǹkan tó burú mbẹ do taba lè kó kúrò mbẹ ìkéyìí ẹ bá yọ ìyẹn ló fi dáa jùlọ ọlọ́wọ́. wọ́n ní a tí àwọn ìpè ìtawà mọ̀ ní pé ó ní tàbí dáadáa wọ́n ní sáà lè fún ní excuse tí ẹni báyìí bá tó bá tẹ̀ ní ilé tí ó máa wà nínú àwọn pásọ̀ kọ̀ọ̀kan yìí káàkiri ní nàìjíríà. sẹ́ni táwọn fún ní excuse tí ó bá tẹ̀ fórúkọ bẹ́ẹ̀ ntí ó da ó da ẹni ọba aláníyàn ó da pẹ̀lú ẹ̀yìn tọ́wọ́ náà fọ́ọ̀sì yẹn kò ń ṣe bí irú ká lọ lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin ẹni tó lọ lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin ipò ń fẹ́ lọ contest kí ló fẹ́ lọ ṣe ń bẹ̀ ọ̀fẹ́ tún lù ṣe náà ni so tá a bá máa tún lù ṣe làá ṣe kúfúrú ẹ̀ẹ́ so kò ń ṣe nǹkan tí a fipá fún yàn ní excuse lé lórí táwọn bá tiẹ̀ ka fara ẹni tó ṣe ni ò túmọ̀ sí pé ká máa bá wá excuse. torí ẹlòmíà wò pé nǹkan lọ ń ṣe láti lè tún nǹkan ṣe kí ni nǹkan fẹ́ tún ṣe àti ráwọn tí wọ́n tẹ̀ nígbà tán lẹ́bẹ̀ẹ́ wọ́n lè lọ́dún mẹ́rin àbọ̀dún mẹ́ta lé díẹ̀ nìyí wọ́n ti padà sílùú wọn nísìn kí náà ṣe fún islam so kálukú àkàn gbowó agbowó oṣù àpòmọ̀kún àwọn pé àṣà fún wọn ẹ filẹ̀ fún wọn látijọ́ yìí náà àtijọ́ yìí ni àwọn mùsùlùmí wọ́n ń bẹ ní house of assembly wọ́n ń bẹ national assembly àbí wọ́n ń bẹ so kò ní ìdíkà fàṣẹ ẹ̀tún wọn encourage àwọn èèyàn ah, a ní láti fa candidate kalẹ̀ ìgbà wọlé ẹni candidate ń bẹ tẹ́lẹ̀ mùsùlùmí náà ń bẹ́ẹ̀ láti jọ yìí láti jọ yìí wọ́n ń bẹ́ẹ̀ ẹ̀ẹ́n a ní láti wá fẹni tó wà conscious kalẹ̀ ok ẹni tó wà conscious òun ni kó lọ bẹ ìsìn ti ẹ̀jẹ̀ ń bẹ so tó kó ṣe wá wà conscious yẹn tó bá wá dé bẹ́ẹ̀ ká ní pé àwọn one twenty ni wọ́n ń bẹ́ẹ̀ lẹ́gbẹ̀ẹ́ máa ṣòfin lápèjúwe àwọn níbi táwọn ń lọ nìyí torí pé ó wà conscious yẹn nìyí yóò wá fọ́ọ̀sì wọn lọ bí tí ẹ̀sìn nìkan lọ òun ló máa join ni wọn sílá kó join ni wọn àbí kó kàn remain níbi tó wà bẹ́ẹ̀ yóò rẹ̀ mọ gbowó oṣù yóò mọ gbowó oṣù rẹ̀ so ọ̀nà tí a lè fi pẹ́ pé Islam la ń sọ o ọ̀nà tá a lè fi rí nǹkan túnṣe òun náà ni ọ̀nà tá ń lò yìí ṣe wá sí fáwọn èèyàn ṣe wá sí fáwọn èèyàn ṣe wá sí fáwọn èèyàn tó bá yá àwọn èèyàn á padà gbọ́ bánibíwa Muhammad sallallahu alaihi wasallam bó ṣe ṣe ti ẹ̀ nìyẹn wọ́n fi ìjó lórí wọ́n fi lọ́ ṣùgbọ́n wọ́n jáde dáadáa ní tó ń sọ yìí àfẹ́kó sọ mọ́ àfẹ́kó sọ tó ń sọ yìí mọ́ bó ṣe ń takọ àwọn òṣàwà yìí àfẹ́kó ta ṣó ká fi ẹ́ṣọ lórí tó wá jẹ́ pẹ́ni tí ò ní ìgbàjúpẹ́ á ní ààyè òyà ìfúnníṣe lórí tẹ́ọ̀kì tó ń wá nìyẹn ṣùgbọ́n jẹ́ ká mọ̀ wípé kò ń sọ̀rọ̀ fún mi ṣe olórí ẹ gbọ́dọ̀ sí nǹkan mi lẹ́yìn ọlọ́run mọ́ mò ń sọ fún yín mi ìfẹ́ olórí yín ẹ̀dì mú ṣùgbọ́n lónìí mùsùlùmí ò ní á ní ẹ àhà lè fún wọn a ní láti ní ká ìgbà wo lẹ fún wọn ẹ filẹ̀ fún wọn láti jọ yìí náà àjọ ń ṣe náà ni ṣùgbọ́n ṣé wọ́n ni wàá jẹ́ scapegoat ní rárá ìwọ́n tó serious ìfẹ́ sí mi mọ́ lọ torí torí bó bá torí bọ̀ ọ́ o lè rí kankan tó ṣe ń bẹ̀ wákàn waste time ara ẹni ṣùgbọ́n gbólóhùn pé àlefílẹ̀ fún àlefílẹ̀ fún ẹ̀yẹn gbólóhùn tí ó ta ni torí pé ẹ fílẹ̀ fún ọ látijọ́ yìí náà àwọn mùsùlùmí ń contest látijọ́ yìí ẹ̀bọ̀ at least wọ́n lè ṣàǹfààní kan fún fáwọn èèyàn ẹ̀ǹkan tọmọ ní àǹfààní ayé àbí àwọn tó wà ń bẹ̀tẹ̀ ẹ̀ mùsùlùmí tó wà ń bẹ̀tẹ̀ náà ń ṣàǹfààní ayé yẹn náà àbí wọ́n ń ṣe ni wọ́n ń ṣe tó pé àǹfààní ayé ló fẹ́ sọ wọ́n ń ṣe ṣùgbọ́n tó pé torí ẹ̀sìn ni wọ́n fẹ́ lọ torí bọ̀ o ò lè rí ṣe kò ń ṣe pé torí pé o lè fọ́ọ̀sì wọn kàkà bẹ́ẹ̀ ìwọ ni wàá ṣe kí ni wọ́n ni wàá jọ ìní wọn tó wọ́n fẹ́ ṣagídí pé òkè òní bá wọn ṣe mọ́ ń ṣe àlọ́mọ náà nù wọn ò ní fẹ́ kalẹ̀ ní the next kìnínní ìfàkẹ́tẹ̀ tó lè fẹ́ kalẹ̀ ní constituency tó wà ipe lágbájá tó wà conscious ni ó represent wa gbàtẹ́ ìṣe bí i pé òfòfò bá wọn sọ̀rọ̀ wọn á wo compromise wo ló ti ṣe àwọn òkú tán lọ ń ṣe nǹkan kan mọ́ra wọn gbogbo àwọn kíní yànmọ̀yànmọ́ tán ó ti bá wọn lọ àbó lọ sọmárì pé ẹ̀hẹ́ àìléyìn good candidate lélẹ́yìn ṣùgbọ́n sọ fún pé àìléyìn àjíbí àìléyìn mi lè máa ṣe lẹ́yìn eléyìí rẹ̀ àwọn ní ah, ẹni páyọ̀ ọlọ́run olè tó káfà kalẹ̀ abàdà wọn ní ṣe so àrídà àwọn mùsùlùmí kan ń bẹ àwọn kan ti ń bẹ ń bẹ ọ̀rẹ́ di nísì ọmọ ta àdúgbò ṣàmọ́ nídùn àbá nídùn ọmọ ń wúlò ń gbà mí ṣáà sọ pé káyọ̀ lọ jọ ìkan lọ́mọ ṣe wọn ta àdúgbò àní ní káwọn èèyàn lọ́mọ ṣe wọn ta àdúgbò. banking as in a, conventional banking riba a nítorí pé káwọn mùsùlùmí kan bẹ́ẹ̀ káwá ní àwọn ẹ̀ka ní àwọn èèyàn níbẹ̀ náà ẹni tó bá fẹ́ lọ ni ó lọ ṣùgbọ́n mọ̀jẹ̀ agbé orúkọ ẹ̀sìn Islam wọnú àwọn nǹkan tó ń ṣe yìí otherwise ni a sọ ara wa àwọn tó wà nú ẹ̀ á bá wọn lò gẹ́gẹ́ bí ọmọ ìyá wa ṣùgbọ́n pé nǹkan báwọn ìkwánu ṣe gbèrú láti 1928 títí di 2019 wọ́n rí nǹkankan ṣe kí ni wọ́n rí nǹkankan ṣe ẹnu opportunity àwọn náà padà ní ní Egypt ní Tunisia ní ní Turkey ní ẹlọ́wọ́ tó ṣe ń bẹ̀ èyí tí àwọn tí wọ́n ń takò náà ń ṣe làwọn náà padà ṣe torí pé òun lè fọ́ọ̀sì àwọn òun lè yí àwọn èèyàn padà pẹ̀lágbára ni ìgbà tó sí wọn oní nǹkan báyìí wọn láwọn ò gbà náà ni so ọ̀rọ̀ yẹn ni ọ̀rọ̀ tó clear ni tí o sí èrújú ń bẹ ẹni tó lọ tẹ̀ fún Messi ó fún fúnra ni Islam yẹn irọ́ ni ó represent àfúwá rẹ̀ so kò yẹ bó ṣe jẹ́ wà láwà. wọ́n ti kí ìyàtọ̀ na bẹ̀rẹ̀ láàrin àgbọ̀kọ̀ àti insha Allah wọ́n ní àá tó ń lẹ́yìn àti wọ́n ní àsìkò fún bí ti wọlé.